إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àdìjọ́kú ojúmọ́ abáríkà jùmọ́ aláàjẹká ṣe wúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpè ní alifek fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnní bello lórúkọ mi o wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbèrè béèrè láti ilẹ̀ togo lọ́hùn wọ́n ní kí ni òfin ẹ̀sìn islam dá lé lórí síyàmù ọjọ́ ọjọ́ sátidé eyín àkọ́kọ́ wípé wọ́n ní ṣé ọ̀tọ̀ àbíkọ̀tọ̀ láti jẹ́ kéèyàn máa ṣe síyàmù ọjọ́ náà ẹlẹ́ẹ̀kejì ó ní ìbéèrè tí oníbèrè béèrè wọ́n ní téèyàn bá ń bẹ nínú àpéjọpọ̀ ẹgbẹ́ kan àwọn jọ pè ní bóyá bíi ọ̀rẹ́ làwọn jọ jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹgbẹ́ náà ń tẹ̀síwájú débi pé àwọn fowó pamọ́ owó mọ̀dámọ̀dá àwọn ń bù dá ó fi ń gbèrú sí i ṣùgbọ́n ṣàdédé ni àwọn èèyàn nínú àwọn bá sọ ẹgbẹ́ ọ̀dà owó ìyá máa yáyàn yóò sì máa jẹ́ ìlè wọ́n ní táwọn bá fẹ́ kúrò nínú ẹgbẹ́ báyìí báwọn làwọ báwo ni àwọn ṣe lè fi ẹgbẹ́ yìí sílẹ̀ tó fi já sí pé àwọn ó sì rí ìpín tàwọn gbà kó ń bẹ àbí ṣé táwọn bá rí ìpín tàwọn gbà ṣé àwọn lè yọ̀ǹda ẹ̀ fún wa. bismillah. ibn abdillah wa alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كبروا نينو في الله وباوا إن يجاكو سيصيام وجو ساتدي لكم إقباتي وباسي ساتدي pẹ̀lú ọjọ́ tó ṣe kó síwájú rẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam ó ti ṣe kọ́ fún ni ẹ̀yàfẹ́ ni tí ó bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ àbí ọjọ́ kan lẹ́yìn rẹ̀ a sì mọ̀ pọ́jọ́ tí máa ń síwájú ọjọ́ jùmọ̀á òun náà ni ọjọ́ alhamis ọjọ́ tí máa dé lẹ́yìn ọjọ́ jùmọ̀á òun náà lọ́jọ́ accept eléyìí tó túmọ̀ sí wípé kò tọ́ lábẹ́ òfin kó jẹ́ pé adá fi ọjọ́ sátọ̀dé àfi ṣe sùyàmù ṣùgbọ́n tí a bá ṣe pẹ̀lú ọjọ́ tó síwájú ẹ̀ eléyìí ò burúkọ ta kò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ó wá nínú àdìsí kan tó ní àfẹsẹ̀ rinlẹ̀ bí anabi sallallahu alayhi wa sallam ó máa ń sábà fi ọjọ́ sátidé àti ti al-ahad àti ti sunday ó máa ń sábà fi ọjọ́ méjèèjì ṣe sùyàm. kí ló dé ó nítorí pé ọjọ́ yìí ọjọ́ ọjọ́ tí àwọn míì tí kìí ṣẹlẹ́sìn islam tí wọ́n kà kọ́ wá wú àwọn káwọn máa fọjọ́ yìí káwọn máa ṣiṣẹ́ sòyàm kó fi lè bá jẹ́ pé àṣe bẹ́ẹ̀ tako ìṣesí àwọn ẹni tí èsè mùsùlùmí. ká ṣe sòyàm ọjọ́ sátidé ká dá ìyàsọ́tọ̀ nìkan lónìí láì jẹ́ pé aṣọjọ́ kan lẹ́yìn rẹ̀ àbájọ́ kan ṣáájú rẹ̀ eléyìí ni ọ̀tọ̀. àdéhìí kan wá wá níbi tí wọ́n ti sọ pé ànábì sọ yìí pé ẹ gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ sátidé rárá rárá rárá tọ́ba yẹ ní sátidé tọ́bọ́ sínú sùyàmù tọ́lọ́run ọba ṣe lọ́ràn yàn fún yín pé àwọn ọjọ́ accept tó wà ní oṣù Ramadan mùsùlùmí ọ̀sẹ̀ sùyàmù rẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí gbogbo sùyàmù mi tọ́ba bọ́ sí sátidé àdéhìí yẹn tọ́ka sípò àgbọ̀dọ̀ sí apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé yẹn ó fẹsẹ̀ rìn lè ó ṣe fi sẹ̀rí nígbà tí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ olùmọ̀tọ́ pọ̀ jù táwọn sọ pé hadith yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ kò ṣeé fi sẹ̀rí pàápàá jùlọ ó tún tako gbogbo àwọn hadith míì eléyìí tí a ti sọ nípa wọn síwájú yàn ó tako wọn tádìsì kan bá sì wá káti ẹ̀ wá gbà pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ bí àwọn ẹni tó ń sọ pọ̀ fẹsẹ̀ ti ṣe wí wọ́n wá takò àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ míì tó pọ̀ táwọn fẹsẹ̀ rinlẹ̀ jùlọ a máa ń pè ní hadithun shad hadithun shad wọn náà làdíìsì tó wá tó ṣe pé ó takò gbogbo àwọn àdíìsì yòókù a lè fi sẹ̀rí lábẹ́ òfin ọlọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá jẹ́jọ́ àròfà lọ́bọ́ sí ọjọ́ accept ẹ̀ sì sùyàmù rẹ̀ ọjọ́ àṣúrà àbí tásùá ńlọ́ba bọ́ sí accept ẹ̀ sì sùyàmù rẹ̀ tó bá sì jẹ́ pé ọjọ́ mẹ́ta nínú oṣù ńlọ̀kan nínú rẹ̀ ńlọ bọ́ sí ọjọ́ accept bí àwọn ayyamul biyad ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún oṣù islam lọ fẹ́ ṣe sùyàmù rẹ̀ ọba bọ́ sí yom accept wàá ṣe sùyàmù rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ ọjọ́ kan nínú sita min shawwal ọjọ́ mẹ́fà tá à ń gbà nínú oṣù shawwal lọ́ba bọ́ sọ́jọ́ sátidé wàá ṣe sùyàmù rẹ̀ ṣe eléyìí lè tọ́ dọ́gba tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ wọ́n ní ẹgbẹ́ táwọn dá lé owó táwọn ń dá ń bẹ̀ owó yìí ti pọ̀ débi pé àwọn ọmọ ẹgbẹ́ fẹnukò lórí pé káwọn máa yá àyàn fi gba ilé àwọn sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run kò tọ́ kéèyàn jẹ́ni tó ṣe pé yóò máa yá àyàn lówó fi gba ilé ọ̀nà wo làwọn lè gbà kúrò nínú ẹgbẹ́ yìí táwọn ó sì kó owó àwọn kúrò níbẹ̀ tí ò ní sí ìpalára kankan fáwọn bẹ́ẹ̀ so ẹ̀yin náà ló yé ó yé yín jù àwa lọ tó rẹ́yìn lẹ́ ń ṣẹgbẹ́ ẹ̀yin lẹ́ ń ṣe má òfin tẹ́ ẹ jọ gbà nínú ẹgbẹ́ tẹ́ ẹ lẹ́ ń ṣe àkọọ́lẹ̀ ó sì ti wà fún gbogbo yín náà pé àyè bá a mọ̀ tí ẹgbẹ́ yìí ọ̀bá wọ̀ fún yín mọ́ tẹ́ ẹ fẹ́ kú ń bẹ̀ ọ̀nà wo lẹ́ gbà tẹ́ fi kú ń bẹ̀ so ẹ̀yin náà lẹ́ lè dáhùn ìbéèrè tí ń bẹ ńlẹ̀ yìí èyí sàá torí kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú pé kéèyàn ṣèbéèrè nípa tí ò yé nínú ẹ̀sìn rẹ̀ káwá ṣàlàyé fún kó lè bá a yé kó sì máa jẹ́ ìrántí fẹ́ni tó ti yé tẹ́lẹ̀ eléyìí ni ètò al-fiqhu fi din àmọ́ bó ló ṣe jáde nínú ẹgbẹ́ bó ló ṣe kówó rẹ kó mẹ yí ọ̀jù wa lọ. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí a lè máa lò nù fáwọn tá à ń bẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lókè òkun káàkiri àwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà lè lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọlọ́dún níbi lò wá ẹ máa rí èmi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kìtìkìtì tẹ́ bá ti rí ẹ máa láìkì ẹ máa ṣí àrẹ̀ bákan náà kẹ́ tún máa fọ́lò rẹ̀ pẹ̀lú hello. Assalamu alaikum wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. tí ó kọ yín àti bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni Abdulrahim. láti mo ń pè ní láti Doha. Doha ní kọ́tọ̀. kí ni ìbéèrè yín. Ah, mo ní ìbéèrè tí mo ìbéèrè mi àkọ́kọ́ ó ní ti pẹ̀lú ọ̀rọ̀ tuntun. ọ̀rọ̀. téèyàn bá ń kírun níbi tẹ́ pé sutura. táwọn ti wájú tá fẹ́ kírun. téèyàn bá ń kírun pé máa ń kírun níbi tí ò di open space tó ẹni ó rò pé ẹnìkan kò lè kọjá ń bẹ ẹranko kò lè kọjá ń bẹ téèyàn bá ti sún tọ̀ tí ó dà bí dandan ní kí n sábà fi wájú ìkèlè ìkejì ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ jíbà ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ̀rọ̀ àwọn olórí tí àwọn pẹ́sidẹ́ǹtì ni o àwọn gọ́fìnà ni o ká máa dá pọ̀ àwọn náà gbà wà pẹ̀lú ìgbà náà lábẹ́ bẹ́ẹ̀ náà ni pé téè máa ń sọ̀rọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí bóyá bí àwọn eh, hindu gàkiri péye lọ sí fẹ́ pé ìyẹn náà wọ́n jọ lọ sí olórí béèrè mi kẹta ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin téè máa lọ jẹ́ nìkan tó bá lóbìnrin ti tẹ̀yọ̀ kan òkè ọmọ wọn fún kálukú nígbà díẹ̀ ṣùgbọ́n ìkankan bẹ nù wọn pé pé bẹ́ẹ̀ bá fún ní nǹkan òun gbogbo wa kó o ní lọ́dọ̀ kọ́ mọ́ nìkan bá ọ̀pọ̀ rà bọ̀ lọ́kùnkùn kan ní gbọ́ iná lọ́kàlẹ̀. bẹ́ẹ̀ bá ń fẹ́ nìyẹn náà ní àwọn ádíá tó pọ̀ jù yẹ lọ́wọ́ yọrí dájú ìtàn làbí yẹn wà tẹ̀tẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi gbogbo bíkíbi tí mùsùlùmí bá ti fẹ́ ṣe sọ́lá ó yẹ kó rí dájú pé òun fi nǹkan gàgà wájú òun eléyìí tá a mọ̀ sí sutura Allahumma àyàfi tó bá yẹ kébi tẹ́ wà yẹn ó súnmọ́ ògiri lọ́nà tó ṣe pé ẹ̀yin náà sì dúró súnmọ́ ògiri lọ́nà tí ò ní sí àyè fẹ́nìkankan láti lè kọjá níwájú yín láì jẹ́ pé ẹ̀rọ wọ́n fi di lọ́nà hmm. àbí kó tiẹ̀ jẹ́ pópó kan ńlọ wà níwájú yín ẹ̀ fi ṣe sutura ṣùgbọ́n nǹkan tó ṣe pé ẹ̀ lè dá dúró kíkẹ́ kó dúró ń bẹ̀ títí tẹ́ fi parí sọ̀lá tẹ́ lè fi ṣe sutura bí èèyàn hmm bẹ́ẹ̀ náà ni ẹ lè fi ewúrẹ́ kẹ́ ẹ fi ṣe sutura hmm. nítorí pé yọ lọ tiẹ̀ hmm. sọ ẹ gbé nǹkan kan fi síwájú yín àyè bá a mọ̀ ẹni tó fẹ́ kọjá kó fi lè bá a mọ̀ pé ẹ̀yin ṣe sọ láti mẹ́ ń ò sí láǹfààní àti gbàwájú yín kọjá ọ̀rọ̀ pé ibi tí mo wà yìí kò lè ṣeé ṣe kẹ́nìkan gbàwájú mi kọjá ẹ máa kó ṣètọ́ ni gbogbo nǹkan tẹ́yìn wò pé kò ṣe ṣeun yóò ti ẹnìkan tí yóò fi ṣe náà ni torí délé yìí ẹ fi nǹkan kan fi díwájú yín nígbà tẹ́ ẹ máa ń ṣe ọ̀sọ̀rẹ́ Mm. téèyàn bá wá kùnà láti fi nǹkan kan díwájú rẹ̀ tẹ́nìkan wá gba wájú rẹ̀ kọjá òun náà ṣẹ̀ onítọ̀hún náà dẹ́ṣẹ̀ mm. nítorí pé nítorí kí wò ó ṣe ìwò ṣe mm. onítọ̀hún náà tó sì wá gba wájú rẹ̀ kọjá òun náà ṣẹ̀ lọ nítorí pé kọ̀tọ́kọ́ gba wájú rẹ̀ kọjá nígbà tó ń ṣe sọ̀rọ̀ à. tó wọn ní ọ̀rọ̀ ẹ̀yìn sísọ a mọ̀ pé haram ni ǹjẹ́ téèyàn bá ń sọ̀rọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí lẹ́yìn láì dáa ṣé ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní wala yaghtab ba'dukum ba'da ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh ẹnìkan nínú yín ò gbọ́dọ̀ máa pẹ̀gàn ẹnìkejì ṣé ó wá wù ẹnìkan nínú yín láti máa jẹ ẹran òkú ńbẹtẹ ọmọ ìyá rẹ̀ bí kò sẹ́ni tó wù ọ́ ọlọ́run lè kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ni òkú ńbẹtẹ ọmọ ìyá rẹ̀. nígbà tí anábì sallallahu alaihi wasallam ń sìn bí àwọn sọ̀hábà léèrè pé atadruna mal ghiba ṣe máa ti ń jẹ́ gàn wọ́n ní àwọn ọmọ o anábì sallallahu alaihi wasallam sọ pé dhikruka akhaka bima yakra kọ́ máa sọ nípa ọmọ ìyá rẹ̀ ẹni tí ò ní wù láti gbọ́ pọ̀ sọ nípa rẹ̀ so eléyìí ni wọ́n ń pè ní ẹ̀gàn yẹn ni pé ó ní í ṣe pẹ̀lú pé mùsùlùmí pẹ̀gàn mùsùlùmí eléyìí ni wọ́n ń pè ní ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn li'anna al-muslimina humu alladhina lahum hurma àwọn mùsùlùmí yẹn àwọn ni wọ́n ní ọ̀wọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ fi wọ ọmọ àyà rẹ̀ tó tó o bá ti wá fi ọ̀wọ̀ ọmọ àyà rẹ̀ ìwọ rẹ̀ tó o bá fi wọ̀ ọ́ iná ní nǹkan tí ó ti ọ lọ sídìí kọ́ ọmọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá torí ẹ̀ tí ìbá ṣe mùsùlùmí wọn yìí pè ní ríbà tó àwọn tó ajó lórí tó ọmọ sọ̀rọ̀ wọn náà lẹ́yìn láì dá gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bó ti ṣe rí lórí èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà lórí lórí ẹni tó jó lórí. nítorí pé òun náà kìí ṣe ẹ́ńjìnì lò kìí sì ṣe igi lòun ọmọ òkúta tá a pè kìí sọ̀rọ̀ tiẹ̀ náà lẹ́yìn láìda gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹlòmínà tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda yọ gbẹ̀san rẹ̀ lọ́wọ́ rẹ̀ yọ gbà pé bẹ́ẹ̀ náà ló lórí náà gbẹ̀san rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá dijọ́ gbà pé tó yẹ pé nǹkan tá tó bá wá jẹ́ pé n tá à ń wí nípa rẹ̀ irọ́ lásán là ń kàn pa àmọ́ kò rí bẹ́ẹ̀ so eléyìí ni wọ́n ń pè ní ìdúró ńlá torí ẹ̀ wọ́n lọ́wọ́ dá nínú méjèèjì àá hmm. sọ pé èèyàn kò mọ lórí ṣe àwọn dà lóru gbogbo nǹkan ò létò gbogbo nǹkan ń bàjẹ́ láyé tiẹ̀ nǹkan nǹkan so ó tún wá máa bùn ládàá tiẹ̀ hmm. ó jẹ́ kó máa fi orí rẹ̀ kó máa fi kásá gbogbo ẹ̀ṣẹ̀ tí ń dá lọ lónìí kan jẹ́ẹ́jẹ́ rẹ̀ mọ́ bá a nípìn hmm. nínú nǹkan tí ń ṣe yẹn eléyìí ìjẹba àwọn oníjẹba máa níyàwó kan àbáwọn ìyàwó tó pọ̀ tí ọ̀kan wa máa ń ṣe dáadáa sọ́kọ ju àwọn kan lọ látàrí pé bọ́kọ bá fún un lówó yóò máa tún ṣe dáadáa sọ́kọ nínú owó òun sọ́kọ lè ti torí rẹ̀ kó máa fún irú eléyìí lálékún ẹ̀bùn àlékún owó nà ju àwọn ìyókù lọ rárá o bá ti ṣe bẹ́rù la bọ́ hmm. so etí ń ṣe dáadáa àti etí ò ṣe dáadáa bẹ́ẹ̀ máa fún wọn lówó dọ́gba náà ni so torí pé tẹ bá ní etí ò sí dáadáa ẹ dínwó náà tiẹ̀ kù kò sí tàbí ṣùgbọ́n ìwà ẹ̀dá àti ìwà aburú rẹ̀ ó tún peléke sí ni. so èyí tí sì ń ṣe dáadáa tẹ́ ẹ máa ń fún lówó tó lékún síta àwọn yòókù òun náà lè tara bẹ́ẹ̀ yọwọ́. Mm. yọ ọmọ òpó ń lójú ọkọ kò sí tó ń ṣe tó ń ṣe ẹnìkan ò sì sí tó lè halẹ̀ mọ́ àbí tó kúkú lajà mọ́ nínú ilé yìí. Mm. so nítorí ẹ fún wa ní ìtọ́dọ́gba ẹ má fẹ́ nìkan jọ ẹnìkan lọ. Mm zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. náà elazi sinmi sọ̀rọ̀ láti dublin. láti dublin kí ni ìbéèrè yín. yà ìbéèrè mi fún dókítà Louis lórí zakat ni ẹ dákun báwo ni ẹ ṣe máa yọ zakat téèyàn bá ní ilé tó ń gba owó rẹ̀ ti lọ́wọ́ ṣé owó rẹ̀ ti yẹn gan-an yẹn máa yẹ zakati lórí ẹ̀ ní àbí ẹ̀ máa fà lórí ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn. alhamdulilayi alhamdulilayi ẹni tọ́lọ́ ọba ẹlẹ́dàá bá fún nílé ilé tọ́lọ́ fún yín yẹn tí ẹ bá fẹ́ yọ zakat ó ń gangan kọ́lẹ́ gbé sórí àtẹ èèlò hmm. nílé ilé tó nítorí pé ilé ò sí fún títà hmm. ní a ní fúnpa fẹ́ máa fi háyà ni owó tá n bá ń pa ń bẹ̀ inú rẹ̀ láti máa yọ zakat èé ṣe lára aléhùn gangan láti yọ zakat owó tí ń bì bí ẹni tó ní mọ́tò ti fi ṣe transportation ni èyí ṣe mọ́tò gangan lágbè sórí àtẹ̀pẹ́ ẹ bá wa wọ́n èyí lò ní mọ́tò yìí lè tó báyìí owó tí mọ́tò yẹn mú wálé òun láà máa yọ zakat nínú ẹ̀ lópin ìgbà tówó yẹn tó bá pọ̀ tó ń téèyàn ní téèyàn fi yọ zakat ó tún wá ní í ṣe pẹ̀lú pé sẹ́ẹ̀ lọ́nà míì tẹ̀ ń fi rówó ọ̀nà míì tẹ ní tẹ̀ ń fi rówó òun àtowó tí ilé pa àtowó míì tẹ ní ilé papọ̀ ẹ wàá yọ zakati ẹyọ kan fún gbogbo ẹ̀ ó lè máa yẹ lómi lẹ́nu gbà ah, ilé tá à ń fi yàrá kan háyà ní one thousand tá à ń fi háyà one thousand lóṣù twelve thousand lọ́dún ṣe náà làá máa yọ zakati bẹ́ẹ̀ ni irú ilé tọ́lọ̀ ń fún ọ hmm. àwọn èèyàn ń bẹ tó yẹ kí nílé tó yẹ kí gba two hundred thousand lórí rẹ̀ lọ́dún so eléyìí ó yọ zakati ìdá kan nínú ogójì iná ní zakati tí ó máa yọ nínú eléyìí kì í ṣe eléyìí gangan òun lágbè sórí àtẹ owó tí ń pa. Hmm. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín o. abdulhakeem abdulhakeem yẹn ló bá tó sọdọ. kí ni ìbéèrè yín. bí ẹ̀yà ẹ̀yìn jẹ́ ẹ̀fọn àyílá hmm. àwọn abájọmọ àtúrì ẹ̀wá kí jọmọ àtúrì yóò wọ́n bọ̀ dé àwọn tó bá dùn adúmọ̀bá tó máa á ṣe ìṣáì tí èèyàn lè fi èèyàn lè fi ní lẹ́yìn àwọn tí wọ́n bá dàn lẹ́nu. hello. hello sir. ẹni pé wọ́n ń ṣe àṣì lọ́wọ́ èyí sì jẹ́ rúurì ṣẹ́ lè darapọ̀ mọ́ wọn. ibi tá a gbọ́ dé nù kí ni ìyókù tẹ tó ń sọ lẹ́yìn ẹ̀. yóò wọ́n gbàdá wá kí mo fi àṣì yẹn kí jẹ̀mọ́ àìlà hmm. mo tún bá bá wọn tí wọ́n jẹ̀mọ́ àṣì lọ́wọ́ tí mo lè parapọ̀ mọ́ wọn alhamdulilayi àkọ́kọ́ ni pé ká lọ mọ̀ nínú òfin Ọlọ́run kò sí sọ láti ti ń jẹ àìlà so àwọn àpèkúpè tí yorùbá máa pè nù àìlà ọlọ́njà wọ̀ọ́lá so sọlẹ̀ tó gbọ̀hùr bẹ́ẹ̀ sì máa mánú àníyàn yín nu lórí malẹ́kọ̀ ò ní kọ àìlà kò sí ti ń jẹ àìlà lábẹ́ òfin Ọlọ́run sọlẹ̀ tó gbọ̀hùr kí ló mọ èyí má ṣe sọlẹ̀ tó gbọ̀hùr lákòókò hmm. tó fi di pákòókò rẹ lọ ó fi wá dákòókò àṣùr ẹ mọ̀ pa ìfi sọ̀láàtì ráre ni hmm. ọlọ́run ẹlẹ́dàá wa sọ nù alukur'an ó ní inna sọ̀láàtì kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fà kókò sí ẹni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. tẹ́ bá ti rí tẹ́nìkan ń fi sọ̀láàtì falẹ̀ tí ń fi ń ráre àmì pígbàgbọ́ rẹ̀ ò dó déédéé ni torí pé èèyàn ò lè gbádùn hmm. tí àsìkò sọ̀láàtì bá tó téèyàn ò ṣe àfi téèyàn bá ṣe mùsùlùmí gidi ìdíwọ́ wá wà ó bí oorun bí ìgbàgbé bí pa wà lórí ìrìn àjò gbogbo ọ̀nà la wá bí dírẹ́bà ti ń wà wá kó dúró fún wa ká ṣe sọ̀láàtì kó dúró hmm. tó ọgbọ́n wa lẹni tí ọ̀gbọ́n gbọ́n má hmm. la fi wá dẹni tí àkókò àṣírí tó kó tó di pa ṣe sọ̀láàtì bọ́ọ̀rù èyí yàtọ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni bá máa máa fi sọ̀láàtì bọ́ọ̀rù tó fi falẹ̀ hmm. kò sáǹfààní fún láti tò lẹ́yìn àwọn tí ń ṣe sọ̀láàtì àṣírí pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe bọ́ọ̀rù nítorí kófin ṣẹ̀ríà sọ wípé bil ma'siyah látúná lọ rọ́ọ̀sọ̀ ẹni tó jẹ́ pé sísẹ̀ lọ sẹlọ̀n a kì í ṣe ìdẹ̀kùn fún sọ ìdẹ̀kùn ní kí wọ́n jẹ́ pé ò tí ì ṣe sọ̀látò bọ́ọ̀r tó fi wá dà kókò àṣù kọ́ wá tù lẹ́yìn àwọn oní àṣù pẹ̀lú àníyàn bọ́ọ̀r kó tún gbalada kó tún ṣe ń jàmá a ìdẹ̀kùn ni ọ̀ lẹ́tọ̀ọ́ sí lópin ìgbà tó bá pé fífalẹ̀ ló fífalẹ̀ mm. àmọ́ tó bá fífalẹ̀ kò burú so tó bá parí lẹ́yìn wọn pẹ̀lú àníyàn wípé bọ́ọ̀r ni wọ́n ṣe kò burúkú tún darapọ̀ mọ́ àwọn ẹni tí àwọn ń ṣe àọ́sùrì lẹ́yìn jàmáà so kí wọn náà ṣe pẹ̀lú àníyàn àṣọ ṣùgbọ́n gbogbo tá a sọ yìí o ò lè rí inú tíra kankan nínú tíra táwọn màlìkíyà tí wọ́n ti ṣàlàyé òfin ẹ̀sìn tíra màlìkíyà ló sì wà láwùjọ tiwa. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ àwọn ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmad lélẹ́yìí kò sí lọ́dọ̀ màlìkíyà ìmáàmù Malik sọ pé àníyàn máàmù ọ gbọdọ sịrịgị rẹ́gí pẹ̀lú ti imam hmm. èyí tó túmọ̀ sí pé ẹni tó fẹ́ ṣe tó dọ́hùr kò gbọdọ tò lẹ́yìn àwọn ẹni tí ń ṣe ásírì hmm. torí tó bá tò lẹ́yìn wọn ọ ń gbára gbóná ni hmm, a kì í ṣe ásírì ṣáájú láníyàn yín sì lè ásírì ìmáàmù tí ń ṣe ásírì nígbà tó ọkọ̀ọ̀kọ̀ ṣe zohoro náà kó tó ṣe asùn ajẹ́pọ̀ ń gbára gbóná lẹ̀ de ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ṣe sọ̀látò zohoro kó tó tún á tún asìrì ṣe ni hmm. torí ẹ̀ kò sí lọ́dọ̀ ìmáàmù Malik rárá ìdí tá a sì fi gbá wọlé àwọn ẹ̀rí wà lórí rẹ̀ eléyìí tó ṣe páyé àyè ògbà wá lórí ètò yìí ó há. Hmm. jazakumullahu khairan sheikh hello. alo salaam aleykum wa o kọ yín bí kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé títí tó wà láti. hello. alo. bóyá kẹ yí ẹ̀gbẹ́ padà àgbọ̀yìn dáadáa mo ní ẹni tó wà lájò mm-hmm. tó wà lájò tí wọ́n ti kọ́ sùn. Mm-hmm. ẹ sọ pé gẹ́gẹ́ bí ìlú tí mo wà yìí kókò mo wà ọmọ àjàṣẹ́sì mi ni ẹsẹ mo ti máa pẹ́ ní Congo ẹsẹ mo lè máa kíkọ́ sùn lájàṣẹ́ tó jẹ́ ìlú mi tó jẹ́ pé n bá wá Congo yìí mọ̀ kí n pé. tó ti yé wa lábẹ́ òfin ọlọ́run ibi tẹ́ bá lọ kò bá jẹ́ lu yín kò bá má jẹ́ lu yín tẹ́ ẹ bá ti níyàwó ń bẹ̀ ara abẹ nìyí hmm. ẹ máa pé láti yín tẹ́ bá wà ń bẹ̀ nísìnyí sọ pé màjàṣẹ́ ní ní Republic of Benin ẹ sì ti lọ sí Congo Brazzaville Congo Brazzaville lẹ́ni tí ń ṣiṣẹ́ tẹ bá ti dé Congo ẹ yìí àjò ara Congo nìyí òfin ọlọ́run ọ yàtọ̀ sí pé ibo nílùú mi gangan hmm. ara Congo nìyí nípa sọ̀láàtì hmm. ẹ máa pé sọ̀láàtì yín ẹ wá wá sí Benin ẹ wá sájàṣẹ lájàṣẹ yẹn ìjọ kan lẹ fẹ́ lò ń bẹ̀ ìjọ hmm. méjì mẹ́ta lẹ fẹ́ lò ń bẹ̀ arìnrìn àjò nìyí tó ń ti pé lù yín lájàṣẹ ẹ máa dín sọ̀láàtì yín kù kọ́sù títí tẹ́ fi kó mbẹ́ lẹ́yìn ọjọ́ méjì mẹ́ta tẹ́ fẹ́ lò ẹ̀mí tí wàá mọ̀ pé ilé tẹ́ wá yìí ẹ fẹ́ ṣe tó ọjọ́ mẹ́rin márùn mẹ́fà jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá ti délé tà ìdélé ara alé náà níyín ẹ máa pé sọ láti yín ni káwá péjọ kan àbí méjì péré lẹ fẹ́ lò lájàṣẹ ṣùgbọ́n àjàṣẹ níyàwó yín wà ẹ máa pé sọ láti nìkan bá jẹ́ pé wákàtí márùn péré lẹ fẹ́ lò mbẹ. ilé ìjẹ́bù sójà. hello asalaamualeykum warahmatulahi wabarakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kò yin bí ẹ ti ń pè. orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí mo ti kí àwọn sẹ́kù wa. ẹ ṣe é jazakumullahu khairan. àmín wa iyyakum. ọ̀kan nínú àwọn ìyá wa ni wọ́n ní báwọn béèrè wọ́n ní nígbà àsìkò àwẹ̀ ayéhàmù bíi àwọn òtítì mọ̀ pé ọjọ́ ni àwẹ̀ ọjọ́ yẹn wọ́n bọ́ sí ó wá wá di alẹ́ káwọn sọ fún baálé àwọn pé àwọn fẹ́ gbàwẹ̀ lọ́la pé kò jẹ́ àwọn tó kò wọn ọ̀dá àwọn lóhun ṣé àwọn lè gbà àbáwọn lè gbà kò kí àwọn tó gbà àwọn sí pé káwọn. Hmm. àgbọ̀ yòókù mọ́ o. alhamdulilayi obìnrin tí ọkọ rẹ̀ ń bẹ ń létí òsì lórí ìrìn àjò hmm. tó bá fẹ́ ṣe sùn yá àmọ́ tí kì í sọ̀ràn àyàn wọ́n gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam ṣe sọ obìnrin kan gbọ́dọ̀ ṣe siyam wa zawjuha hadir illa bi idhnihi nígbà tọkọ rẹ̀ ń bẹ nílé àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ. torí ẹ irú ìyá tí wọ́n fẹ́ ṣe siyam ọjọ́ kan àbí ọjọ́ mẹ́ta nínú oṣù tá à ń pè ní ayyamul biid wọ́n gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ wọn kó tó di pé wọ́n dára dé. ìgbà tó ń pọ́jọ́ mẹ́ta sí ni ayyamul biid wọ́n ti gbà yọ̀ǹda papọ̀ wọ́n hmm. fẹ́ sọ sùyàmù ọjọ́ kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún oṣù hmm. a ah, kò burú ṣe é ọ̀tọ̀ gbà náà ni wọ́n tó ṣe o tọkọ bá ní má ṣe wọn gbọ́dọ̀ ṣe hmm. eléyìí jẹ bó hello. hello. hello. naam salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tí ó kọ́ yín bí ẹ ti ń pè yín. naam abdullahi ló ń sọ̀rọ̀ láti èkó na mo lérò pé èèyàn tó ń ṣiṣẹ́ ní company tó máa ń fún wọn ní oúnjẹ kan ní ọjọ́ kan ìjọ máa ń fún wọn ní lunch oúnjẹ ọ̀sán ìyàn mm-hmm. tó wàá ṣe ìwádìí ó wá jẹ́ pé ẹni tó ń ṣe mùsùlùmí ló ń gbé oúnjẹ yẹn wá tó ni wọ́n dẹ̀ máa fi bí ara méjì bí tọ́kí ìgbà chicken sórí oúnjẹ yẹn fẹ́ẹ́ kí ni ìdájọ́ Islam lórí oúnjẹ báyìí àti pé kí ni ìdájọ́ kí wọ́n máa rán jẹ ní ìta bí ẹran máa kí kí wọ́n máa rán jẹ ní ọ̀dọ̀ àwọn tó ń ta oúnjẹ sí wọn lè ra ẹran àbí tọ́tí àbí ìfì àbí kankan bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀lẹ́ níta ẹlẹ́kẹ̀lẹ́ yà ẹ̀rí pé káwọn kan wá bí pé kọ́ńpìnìsì kọ́ ni ẹ̀rí pé àwọn tó ń ṣiṣẹ́ oṣù bí ẹ pé ẹ ah, wọ́n máa ṣèwọ́ pẹ̀lú wa fún the like three years wípé kí wọ́n máa ṣe nǹkan thirty thirty thousand lóṣooṣù so tó bá dé láti ibi two years àbí three years time yẹn yẹn máa ń ṣẹlẹ̀ lẹ́tọ̀ọ́ sí láti gbà owó yẹn ọlọ́wọ́ máa fi interest bíi two percent or five percent lórí owó yẹn kí ni ìdájọ́ islam lè yẹn sàn fún àwọn kan fúlà. àkọ́kọ́ látòrí owó tí èèyàn kó pamọ́ àbí tí wọ́n yá yàn tí wọ́n gba interest kan lórí ẹ̀ percentage wo gan ló lè kéré jù nínú interest. <laughs> láti pé zero zero zero zero <laughs> zero zero zero point one haram ni lábẹ́ òfin ọlọ. la ilaha illallah. so islam sọ pé ìwọ ni hmm. so kò ní ìdíkà ẹsẹ̀ máa gbogbo tó bá ti jẹ mélèé àbí kínní ẹja sinmi fúnra àwọn béèrè bá nǹkan hmm. ọ̀tọ̀ ọ̀kọ̀tọ̀ náà ni hmm. ọlọ́run ẹlẹ́dàá wá sí ilé wọ̀ so àwọn sì fẹ́ gba dáadáa lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀sìn náà nù pé ọlọ́run ẹlẹ́dàá wá fẹ́ dàn yín wò ṣé tẹ̀lé tẹ bá tẹ̀lé tiẹ̀ yín náà rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ tẹ bá ti kọ̀ láti tẹ̀lé tiẹ̀ yín náà má retí dáadáa lọ́dọ̀ rẹ̀ hmm. torí pé ọlọ́run bíi sálábòsì tó hmm. ẹ̀yin náà sì ní gbàbòsí wọlé bó láti máa fi lọ́kùlọ́ lọ òfin ọlọ́run a sì fẹ́ gba dáadáa ní ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. Hmm. ẹlẹ́ẹ̀kejì ibi tá à ń ti ń ṣiṣẹ́ wọ́n máa ń gbóúnjẹ fún wa lọ́sàn-án lójoojúmọ́ àwa so ẹran tí wọ́n bá ti ní ìmọ̀ àmàdájú nípa pẹ́ni tó pa kò dárúkọ ọlọ́run ọba sí i ó sì ń tó burú ẹ̀yin ọ̀jẹ̀ ẹ̀sẹ̀ bisimilá hmm. ẹ̀yin ò lámàdájú pé lórúkọ nǹkan míì ni wọ́n dù hmm. tẹ́ bá lámàdájú nípa pé lórúkọ nǹkan míì ni wọ́n dù ẹ̀ní jẹ́ hmm. àmẹ́ ẹ̀ lámàdájú wípé lórúkọ nǹkan míì ni dù ẹ sọ pé bisimilá nígbà tẹ́yìn bá fẹ́ jẹ́ tó eléyìí jẹba wọn á ní kí ni ìdájọ́ pé tábà lámà dájú pé lórúkọ nǹkan míì wọn dún ẹ gbọ́dọ̀ jẹ o ẹ gbọ́dọ̀ jẹ rárá wọn á ní báwo wá ní ká lọ máa ránjẹ jẹ níta jẹbi bá pààyàn yọ ránjẹ níta náà ni tí wọn bá sì rà ajẹpọ ti yó náà ni tẹ́ bá ń ṣe iyèméjì nípa ẹran tí wọ́n fi sóúnjẹ ẹrẹ́ jàmánà. àbẹ́yìn. àbẹ́yìn lọ́bọ̀ hmm. sì jẹ́ fẹ́sikẹ́. ètò <laughs> eléyìí ò ní wàhálà àná jẹ́ fẹ́sikẹ́. hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹtí ń pè yìí. amadu kọmi láti abẹ́òkúta. láti abẹ́òkúta kí ni ìbéèrè yín. ẹ̀jọ̀ ìbéèrè mẹ́ta ni mo ní alákòókò ni pé wọ́n ní pé tá a bá wọ inú ọjà hmm. tí a gbọ́dọ̀ ṣe èèyàn máa ṣe láìláì lọ́wọ́ àwọn adájọ́ ṣe tààrà nínú ìkọlára pé wọ́n á dé béèrè pé ládàá ni ó wà fún àpò sílùmọ̀ ẹ̀ tó wọ inú ọjà. ọ̀dà ẹ̀kejì. ẹlẹ́kejì ni pé sáfì àti ìdíjọ́ nípa àlèkè papọ̀ níjọ́ mọ́. a fẹ́ bẹ̀rẹ̀ pé báwo la máa kí àwọn abẹ́ kì í ṣe sálámọ̀ ní àti ìsọ̀rọ̀ ẹlẹ́kẹta ni pé ọdún tó ń wà wà áhà pé ara nípa bá kà bí abẹ́ nípa bí ládà wà fún àbí bí àìlẹ̀ wà dé ìwọ̀n pé kí àbẹ̀rẹ̀ pé ká máa ṣàlàyé gbà. ọ̀dà inshallah. alhamdulilayi òfin ọlọ́run bá sọ pé tábà wọ ọjà kama ilaha illallah wahdahu la sharika lahul mulku wa lahul hamd yuhyi wa yumit وهو على وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير anabi sallallahu alayhi wa sallam ní tá a bá sọ wọn ní rúládà ò ní bẹ fẹni tó bá wí à ó pọ̀ púpọ̀ anabi lẹ́yìn ọgbà alfu alfu hasana Allahu akbar one thousand thousand dáadáa ẹ dákun one thousand thousand ó di one million wọ́n sì tún fi pa àṣìṣe one thousand thousand rẹ fún ọ. sọjà tá à ń wọ tá à ń jáde tá à máa dọ́wẹ́kẹ́ wọlé àbí pè lẹ́sẹ̀ wọlé àbí ìbúlẹ́ẹ̀bù wọlé ẹ ti gbàgbé tó lè jẹ́ kẹrí dáadáa tó pọ̀ lọ́dọ̀ lọ. Hmm. tẹ bá wí gbólóhùn tá a wí yìí báyìí ẹ gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa èyí tó túmọ̀ sí mílíọ̀n. wọ́n sì pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìdáa rẹ fún yín òun náà tún túmọ̀ sí mílíọ̀n. Ah, ọrùn ọrùn èèyàn fúyẹ́ hmm torí ẹ̀ṣẹ̀ ti wọ oníkálukú lọ́rùn ara ń tọ́lọ̀ fi máa pẹ̀sẹ̀ rẹ fún yànnà mm. torí ẹ̀ ká gbìyànjú láti máa wí. Mm. ẹlẹ́kejì wọ́n ní sọ̀látùl wítìr báwo la ṣe máa ṣe ń jàmá àbùkátà ká ṣe sọ̀látùl wítìr ní jàmá mm. àyàfi tó bá dínú oṣù Ramadan tá a bá ṣe sọ̀látù tarawih àbá bá ṣe qiyamul layl àwa àtàwa àtàwa tá a jọ ṣe sọ̀látù tarawih àbí qiyamul layl yẹn àwa náà látúndọ̀ ṣe sọ̀látùl wítìr lápapọ̀ Hmm. ẹ ń bá fẹ́ nu wa kọ́ máa lọ líkọ́ lọ sí tiẹ̀ ẹ ń bá fẹ́ dúó kájọ ṣe wẹ́tẹ̀ ṣùgbọ́n ká dúó kájọ ṣe ló pé jù hmm. torí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni ó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọ̀láàt hmm. wọ́n kọ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn lẹ́ fi ṣe sọ̀láàt fọlọ́ so àmọ́ tí ò bá jẹ́ pé nù Ramadan àbùkátà ká ṣe wítìrì ń jàmà kálukọ́ lọ sí tiẹ̀ lẹ́yìn kí lẹ fẹ́ fi ilẹ̀ fún lẹ́yìn so wọn wá ní tabaka kólówó aláwọ mẹ́ta ẹ̀san àwọn oníbẹ fún kólówó aláwọ so ẹka súra kólówó aláwọ mẹ́ta anabi sọlá àṣìlá ní kàkà mẹ́ta lẹ́yìn àṣùbà mẹ́ta lẹ́yìn sọlátul magrib ó sì ní ká máa kà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn àwọn sọláàtì yòókù ẹ tún kà lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ kẹ́ tó sùn so pé ládà kan pàtó wà ń bẹ fún yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kò sí ní àkọọ́lẹ̀ ẹ má sọ pé gbogbo alukur'an lẹ ti kà yẹn o nítorí pé anabi sọlá àṣìlá ń sọ yìí pé ọlá àti àgbéga tí ń bẹ fún kólóhùn Allahu ahad ó dàbí ìdákanu mẹ́ta alukurani kò wá túmọ̀ sí kó gbà ládà ìdákanu mẹ́ta alukurani o hmm. irú ìtọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń tara wọn dànù tí wọ́n làwọn lọ kí alukurani fẹ́nìkan tọ́lọ̀ wọn bẹ̀ wọ́n tí wọ́n wá ní bàbá bò lẹ́yìn ṣe ń ké tí yín lọ́sọ̀ pé ah, kóló aláwọ̀ mẹ́ta mọ́ká gbogbo kurani mo bu wọn gbogbo tí mo mú lọ mọ̀ nǹkan mú lọ mọ̀ nǹkan fi ń lélẹ̀ mọ̀ fi lélẹ̀ mọ̀ ń fi ń lélẹ̀ àbá ẹ̀gbọ́n kan kólófù kí ni jẹ́ kólófù hmm. so a'udhu billah hmm. so bákan náà ẹlòmíràn sọ pé kúrò aláwọ̀ mẹ́ta fáwọn òkú wa eléyìí ọ̀bá súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀bá súnà nàbì sallallahu alaihi wasallam. Hmm. hello. sàmúlẹ̀kùn àwọn tùlá bàrà kàtó. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín. orúkọ mi ni Ibrahim Sali Haruna látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìsáàsì lákọ̀ọ́kọ́ ni pé ọ̀tọ̀ káwọn sọ̀rọ̀ ìlẹ́yìn. so àwa tí àwọn ọmọ wo bọ̀ mm-hmm. tá a mọ sọ̀rọ̀ nípa mẹ́sì àti ròhádó a sọ pé nìkan dá sọ pé nìkan ọ̀dá sí àti dẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run bàbá ìwà. ẹ kéde ni pé lórí ọ̀rọ̀ tẹ́ bá sọ ní last week ẹ sọ nípa pé bóyá ẹ̀bùn tí àwọn pẹ́rẹ́ǹtì bá bùn wá láwàtà bá jẹ́ bí olùkọ́ ká pé nìsín nínú skul tó yàn wà bíi break time àwọn ọmọ kọ̀ọ̀kan mọ́ wá sọ́dọ̀ yẹn fún bíi lesson extra lesson kó tó di pé wọ́n resume fún Eh, break time padà tẹ ẹ wá ṣe sínú owó yẹn náà ṣé skul téèyàn ti iṣẹ́ yẹn ló ń yẹn ni tó jẹ́ pé àwọn téèyàn bá ṣiṣẹ́ àwọn mílítírì lèèyàn bá ṣiṣẹ́ so ọ̀rọ̀ tẹ́lá kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ń sọ nípa àwọn oníbọ́ọ̀lù so <laughs> ọkọ̀ wọnú ń tà wá sọ nítorí pé àwọn eléyìí ọ̀nà tí wọ́n rí ọ̀tọ̀ ọ̀nà tẹ́yìn náà gbà ọ̀tọ̀ kò sí wàhálà ń bẹ̀. <laughs> so wọn ní táwọn bá ń ṣiṣẹ́ tíṣà táwọn sì ní extra lesson class fáwọn ọmọ lásìkò ọlùdé ṣé gbogbo owó táwọn bá tún gbà ń bẹ náà ṣe léèwé lónìí ah kìí ṣe léèwé lẹwà ń gbà yẹn kìí ṣe léèwé lẹwà iṣẹ́ extra sẹmìnù tẹyìn ń ṣe láàyè yín àbí skul wọn náà lẹ ń lò àbátara skul wọn náà ni wọn ti pé kẹ lọ máa ṣe lẹ́sìn yẹn fún wa tí ò bá ti rí bẹ́ẹ̀ owó tẹ bá pa ń bẹ yín lẹ́nu. ṣé yìí. Ah, lábẹ́ ìbéèrè wọn mo fẹ́ béèrè pé téèyàn bá jẹ́ olùkọ́ni nílé ẹ̀kọ́ tó jẹ́ tìjọba tó a jẹ́ pé bóyá irúfẹ́ olùkọ́ni bẹ́ẹ̀ ọ jẹ́ni tó túbọ̀ fi akitiyan kún akitiyan débi pé àwọn òbí wọn ń rí i pé ẹ̀kọ́ tí ń kọ́ àwọn ọmọ wọn yín lápá wọn á ń bọ̀n lẹ́bùn a sì gbọ́ pé báyìí nísìnyí irúfẹ́ ẹ̀bùn bẹ́ẹ̀ kọ̀ tọ́ kéèyàn dàgbà báwo lèyàn ó ṣe ṣe àwọn aláṣẹ náà lèyàn lọ fi tó létí ni pé wọ́n bóyàn lẹ́bùn kéèyàn tó gbà á kó tó jẹ́ aláàlì fún yàn àbí báwo sá. ẹni tó bá jẹ́ lè wo ìjọba tá la fẹ́ sọ pọ̀ gbà síṣẹ́. ìjọba ṣé headmaster alákọ̀ọ́ gbà síṣẹ́ ni àbí principal hmm. ṣé LIE lọ́gbà síṣẹ́ ni hmm. kìí sàwọn àbí ZIE rárá ẹni tó gbà síṣẹ́ ministry of education ṣe ẹ̀yẹn lọ sí ministry of education bíkíbi tó bá wà hmm. ẹ wá sọ pé tíṣà kan báyìí ah masha allah ah ó dáńtọ́ ọwọ́ tí ń fi ń kọ́ àwọn ọmọ wa kódà tiẹ̀ yàtọ̀ a ó wù wá láti máa bùn láwọn ẹ̀bùn hmm. lọ́yà àlọ́bá commissioner of education tó hmm. wọ́n á sọ pé òun fàṣẹ sí pé ẹ fún hmm. kò sí ní tó burú ń bẹ̀ nítorí pé léyìn lábẹ́ òfin ọ̀nà ó léwu àwọn máa rò pé wáyà búrẹ́dì lásán ni <laughs> so kí ni bẹ́ẹ̀ wọ́n kàn bùn yẹn five thousand náà wà ní kíni eh. so ó ní kìnìlà yóò di wàhálà tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù so tẹ́ bá ti lè gbà yọ̀ǹda yẹn kò sí wàhálà mẹ́ ẹ má gbàgbé pé ẹ lè mọ darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wa tẹ́ ẹ sì máa rí wa ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ èmi pẹ̀lú sheikh inshallah bákan náà tẹ́ bá ti ń rí ẹ máa láìkì ẹ máa share rẹ̀ kẹ́ ẹ tún máa follow rẹ̀ pẹ̀lú. Uh, hello. asalaamualeykum asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bí ẹ ti ń pè o. wàlúùlá yẹsà mo gbọ́ lẹ́tọ̀ àwọn dòkítọ́rù kan tó sọ pé tí ẹni tí ò sì mùsùlùmí tó bá kọ́ ilé ìjọsìn àgbọ̀dọ̀ kírun níbẹ̀ nǹkan tí wọ́n fẹ́ bèèrè pé tó wá jẹ́ pé àwọn mùsùlùmí wọn kọ́ ilé ìjọsìn àmọ́ ìgbà tó di pé ilé ìjọsìn yẹn ó ti dàgbà ó ti fẹ́ yẹ lulẹ̀ ẹni tí wọ́n ti mùsùlùmí ló bá wọn tún kọ́ tali kírun níbẹ̀ ìbéèrè mi nìyẹn kò sí yàtọ̀ láàrin mo kọ́ láti pilẹ̀ àti mo ṣe àtúnṣe rẹ̀ kó lè máa túnṣe máa lò hmm. kò sí yàtọ̀ láàrin méjèèjì mùsùlùmí ni máa kọ́ mùsùlùmí ni máa kọ́ mọ́sálásí fún mùsùlùmí tí mùsùlùmí ó sì sọ láti bẹ̀. Hmm. náà innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir. Hmm. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọkọ yín bí ẹ ń pè. orúkọ mi kamaldin abdulkareem niger republic. ẹ̀yin tún ni kí tún ni ìbéèrè yín. bẹ́ẹ̀ni mo gbọ́ pé ẹ gbọ́ ìbéèrè mi alákọ̀ọ́kọ́ yé abẹ gbọ́ yé èwo nuna. àti dáhùn rẹ wípé ìyàwó tí o tí o máa tó gbàyànjá lọ́dọ̀ kọ. ṣé bí nípa síyàmù ni. masha allah. Eh. àwọn ti dá yà. bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé ṣé dandan ni gbogbo òru káwọn tẹ ẹ mọ gbàyànjá lọ́dọ̀ wọn káwọn tó dìde yẹn lẹfílà àbí kì í ṣe túláàsì ni káwọn gbàyànjá. <laughs> ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta látọ̀dọ̀ tiwọn náà ni ọ̀ṣọ́ kẹ́ńbẹ́ tí wọ́n máa ń ṣe nínú àwọn sàlù táwọn òbí máa ń ṣe sí ojú hmm. níbi ńgbà kẹ pẹ́ǹsì wọn máa ń lò ṣùgbọ́n nísìnyí bíi láàyè wọn máa ń lò síbi ojú wọn bí irun ojú báyìí wọ́n ní ṣé kò sí wọn bẹ́ẹ̀ lọ súnẹ̀ so alhamdulilayi uh, uh, uh, ó dájú pé téèyàn bá fẹ́ sin hmm. àwọn béèrè rẹ̀ yọ pọ̀ díẹ̀ yóò sì jẹ́ pé àwọn abéèrè rẹ̀ míì ti bá ń ṣe yóò máa yà àwọn èèyàn lẹ́nu pé ó ṣe ṣe torí pé èèyàn fẹ́ sẹ́lọ̀ ni so wọ́n ní sí táwọn bá tún fẹ́ ṣe náfìlà lóru àwọn tún gbá yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ara bíi tẹ́lẹ̀yìn kọ hmm. nítorí pé ọ̀rọ̀ kọ lọ́rùn hmm. tó bá yẹ pé ọ fẹ́ rí yín lásìkò tẹ́yìn ṣe náfìlà ń kọ́ fà pé máa bọ̀ ń bì ná torí hmm. náfìlà kò lè bọ́ lábọ̀ tán so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní lábẹ́ òfin ọlọ́run Hmm. láti ṣe sọ̀láàtù ọ̀ranyàn ní àkọ́kọ́ àkókò hmm. ṣùgbọ́n kò lè kọ fún láti ṣe hajj ní àkọ́kọ́ ìgbà tó bá kọ́ lówó hmm. nítorí pé sọ̀láàtì àkókò rẹ̀ sì fẹ̀ ó lè ní bọ́ọ̀bì mọ́ fẹ́ rí ọ láàrin wákàtí kan kó tún padà lọ ṣe sọ̀láàtì rẹ̀ àkókò tí ì lọ ṣùgbọ́n hajj ó tún dọdún o ẹ̀mí lè ti lọ. Mm tò ń torí délé ọlọ́run máa ń sọ pé tó bá ti lágbára láti ṣe hajj kọ́ máa fi falẹ̀ kọ́ lọ sí so tó bá wá jẹ́ pé sọ láti tọ́jú ọ̀ràn yẹn ọkọ lè kọ dínà ìyàwó láti ṣe lákòókò àkókò nítorí pé ó ń bùkátà rẹ̀ hmm. bó wà náfìlà torí ẹ lọ sí náfìlà yín tó ń bá ń bùkátà yín ọkàn fà yín ni pé máa bọ̀ ná hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ so ẹlẹ́kẹta kí ni wọ́n pè é. ọ̀dà ah, àbẹ̀ni pé okay ok làálì làálì tí wọ́n fi síbi ojú kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Yusra láti Ọ̀yọ́. Kí ni ìbéèrè yín? Naam, mo fẹ́ kí dọ̀kítù kan bá a ṣàlàyé lórí iye ọjọ́ tí arìnrìn-àjò ní àǹfààní láti máa kí kọ́ńtì àti jámù bá ṣe ìrìn àjò lọ sí bòmí. ẹni tó bá já rìnrìn àjò tá a bá ti mà tẹ́lẹ̀ náà pé ìlú tèmi ń lọ yìí ìjọ mẹ́ta ni màá sin bẹ̀ àbí màá tayọ ọjọ́ mẹ́ta àmọ́ bí bẹ́ńbẹ́ ò ní fún mi láǹfààní àti ṣe ogún sọ́láàtì. àjẹ́ hmm. pé gbogbo ìgbà tí mo bá wà lù yẹn màá máa ṣe sọ̀láàtì mi ní kọ́sùr màá sì tún máa ṣe ní jámù màá máa ṣe sọ̀láàtì tó bá jẹ́ rákà mẹ́rin mẹ́rin ní rákà méjì méjì màá sì máa pa sọ̀láàtì zuhur papọ̀ mọ́ sọ̀láàtì asr magrib màá máa papọ̀ mọ́ sọ̀láàtì isha. àmọ́ tẹ́ bá ti máa pé lù yẹn ẹ lójọ́ mẹ́rin ju bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti débẹ̀ ẹ̀yin sunrin àjùmọ̀ hmm. onílé náà níyìn bẹ́ẹ̀

sọlájú lè dẹ́rù tí máa ń kí sóòkù tí ò sí. náà náà tọ tọ tí mo béèrè wà ní pé. ẹ sá ti máa bá bẹ́ẹ̀ ni. ẹ sá béèrè ẹ béèrè ẹ béèrè kọ́wọ́ ọjọ́ ti lọ. àwọn èèyàn lè kí sí la. àwọn téèyàn lè kí sí la ọ̀dà. irú ọ̀nà wo lèèyàn gbà àti ìlànà ìsìnkú rẹ̀ ni mo fẹ́ gbọ́. ẹ lọ́dà bíi rẹ̀ ni pé lórí téèyàn bá ń sùn lọ́wọ́ hmm. téèyàn jọ wọ́n ti sálámà wọ́n ti parí ẹni tó máa ń tìrò jẹ́ parí òun fún tíráta yòókù tó ń bọ́ mọ́tọ́ bọ́mọ lọ́lẹ́yìn mọ́ hmm. irú ọ̀rọ̀ tí wọ́n á dà sí ọmọ padà á sálẹ́yìn rẹ̀ lóhùn ti wà lórí iṣẹ́ kó ní òṣìṣẹ́ sára tiẹ̀ náà sọmọlẹ́ wa ń tẹ̀lé. ìbéèrè alákọ̀ọ́kọ́ sọláàtì ghaib sọláàtì tó máa ń ṣe sókù tí ò sí wájú wa so talẹni tó lẹ́tọ̀ọ́ sí òun náà ni òkú mùsùlùmí tó bá kú níbi tó ṣe pé kìí sàwọn mùsùlùmí ni wọ́n gbé hmm. so wọ́n kàn gbé sí ni a gbọ́ pé wọ́n wẹ̀ wọ́n fa sọ gbẹ̀yìnwé lára wọ́n sì ṣe sọ̀látùl jànáza sí lára so àwọn ṣe sọ̀látùl gáìbù ránṣẹ́ sí níbikíbi tó bá wà. tọ́ àbí kó tiẹ̀ jẹ́ pé àáròkù rẹ̀ bí bàálù ló já àròkù àwọn ẹni ẹni wa tó wà ń bẹ àbí ọtẹlì sódò ni àròkù rẹ̀ so irú àwọn wọ̀nyẹn á sì sọ̀látùl gáìbù sí wọn lára so amẹ́nitá gbọ́ pé ó kú àwọn mùsùlùmí ni wọ́n sìn wọ́n sì ṣe sọ̀látùl jánásà sí làkún tó sìn àbùkátà ká ṣe sọ̀látùl gáìbù kan sí láǹbìkìbì èyí tó ṣẹ́kù ní ká máa fàdúrà rántí rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ kò sí yàtọ̀ láàrin sọ̀látù tẹ́sí sókù tí ò sí wájú yín lára àti èyí tó wà wájú yín báyìí máa ń ṣe sọ̀látù jànáza náà láṣẹ sọ̀látù jànáza sóun náà lára àníyàn wọ́kàn já sí pé à ń ṣe sọ̀látù jànáza sókù tí ò sí wájú wa ti lágbájá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó àwa ní kọjú sí agbọ̀n ìlú tá a mọ̀ o ó kú sí hmm. alukibla náà látún kọjú sí tá a fi ṣe sọ láti yẹn so wọn á ní ẹnìkan kú torí pé olùmọ̀ ńlá ni á torí pé ọba ni á torí pé olórí orílẹ̀-èdè kan ni á èèyàn ńlá ni gbogbo yín bíkíbi tẹ́ bá wà láyé ẹ̀yin náà máa ṣe sọ̀látù gáìbù sí lára eléyìí ọba súnà nàbì sallallahu alaihi wasallam nígbà tá a bá ti mọ̀ pé ibi tó ti kú wọ́n ti ṣe sọ̀látù jánásà sí lára. wọ́n á sọ pé ẹni tó bá pẹ́ dé tí ò bá sọ láti láti bẹ̀rẹ̀ ìmáàmù tí wàá sálámà ọ wá rí i pé wọ́n ń ṣe ìforíkanlẹ̀ gbàgbé tóun náà bá wọn kópa ńbẹ̀ ńgbà tóun náà bá sálámà àbí òní kópa ńbẹ̀ tó bá jẹ́ pé wọ́n foríkanlẹ̀ kí wọ́n tó sálámà tẹ́ni tó sì pẹ́ dé tó ti bá tó rákà kan lẹ́yìn lè yóò bá wọn foríkanlẹ̀ lẹ́ẹ̀kan náà hmm. kó tó tún á dìde kó tó pé láti rẹ̀ àmọ́ tó bá pé lẹ́yìn ìgbà tí wọ́n sálámà ni lè máàmù tó foríkanlẹ̀ so òun wọn parí sọ láti tiẹ̀ náà kó tó forí kan lẹ́yìn pẹ̀lú májẹ̀mú kọjá pọ̀ bá tó rákà kan lẹ́yìn lè máa mú àmọ́ tí ó bá ti bá tó rákà kan kò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn nù rẹ̀. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìbí ẹ ti ń pè yìí. náà bẹ́ẹ̀ táwa ní láti Ìlọrin. kí ni ìbéèrè yìí. àjọta mo fẹ́ béèrè pé oṣù obìnrin lè já hajj lọ tó bá ti lówó tó tó láti lọ hajj òun nìkan lè já lọ. ọ̀dà. ẹ̀ ń sẹ́kọ̀ndì bẹ́ẹ̀ mo fẹ́ béèrè pé wọ́n máa ń sọ pé fúnyàn bá kú tó bá wà lẹ́jẹ̀ náà pé ọkọ èèyàn àtọkọ èèyàn ni èèyàn ti pé èèyàn lè wà lálùjẹ́ náà mo fẹ́ béèrè pé ṣé èèyàn lè máa ṣàdúrà bí yorùbá sáwà kú ọkọ èèyàn báyẹn pé ìjọba náà kó jẹ ọkọ ní ìfihàn lálùjẹ́ náà ọ̀dà ẹ má bínú nínú ẹyọ méjì ẹyọ kan náà la dáhùn torí ṣe é lọ́sọ̀rọ̀. alhamdulilayi àkọ́kọ́ ni pé obìnrin kò gbọ́dọ̀ dá lọ sí hajj anabi sallallahu alaihi wasallam ni kó lọ pẹ̀lú mahram rẹ̀ ọkọ tàbẹ́nìkan náà ẹni tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún pé kó fẹ́ nínú àwọn ọkùnrin tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó bá dá lọ eléyìí ò pé kájì rẹ̀ ọmọ gbà ó tó bá ṣe dáadáa ṣùgbọ́n sẹ́lọ̀n látàrí ipò dá lọ. Hmm. ẹlẹ́kejì tẹ́ bá wà lìjánná ọkọ yín tó náà bá jẹ́ mùsùlùmí ẹ wà lìjánná ẹ̀yin lè dáwọ̀ kójú kọ́ wá bá yín lẹ́yìn ọ̀rẹ́ so àmọ́ téèyàn bá kú tí ọba lọ́kọ kò pé kọ́ máa wà lìjánà tí ọba sátìjọ́ dara hmm. tí ọ̀jẹ̀ ni ti ń sẹ́lọ̀ lè jẹ́ oṣù jẹ́. jazakumullah khairan sheikh afẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbá àti ẹ̀rẹ̀tì kọ́lọ́run kọ́ bá fi sanwó lẹ́sàn-án orí láyé bí àti lọ́jọ́ àgbẹ̀nẹ̀ lè kíyàmà ọjọ́ mẹ́jọ yìí láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ náà ọ̀làdùn níbi lòlókọ̀ mi ò ní mọ̀ ń dágbére fún ayé pé sálámù alaykum wa rahmatulahi wa barakatu.